لله حمدا كثيرا كما امر borogaati asinnadahiri ka a kotoyu ma hakusuwo ma kurkenowo ma jina foti wani kana jina biki na bayino ɗanɗin nan aka yi ba da kai au na abawo kai jina amma an duru ko hakusuwo da ya hakusu bara asilama na wanda ana ci asilama jina zama iko hakala ati hayika ati feita nuko ono binino nupa kuliko muna kwelu iko mwana dini bora ino mwana dini bora na waya kutuma na ati nikakana ka din kulum kabuyo usuru waka hei na waya mbadeti na dihai eya nipni de ilikuru mwana kerese ili iri bangunta kunkuri irin juguwo kuna irin ti hayka rina kine zanna yetta to ibongo boroma ma kine fo kine isin na kose tama tama yorino narimu kere boro kere sara kati hayka irin kine yetta to yette de inna telefonu fili nduwa boroma ni mani mani ka te boro ka senni hayka agineba de boro ngene hayka ngine رسول الله صلى الله عليه وعلى alihi wasahbihi wasallam anatinezanaya teko kahumumuse a takirise ka inorpete iri ahumurise qila wa qala nti maneti kahumurise kasrata sual na Dèmba kai hadisi wa kiga ngomuri sema simani na za ilu kuna ilu gorgoyo kuna hatta hali domin hadisi da kuma ka rasulullahi sallallahu alaihi wa sallam aka mun sai haika ayyukan ka kai gora hanyar ngun hanyar ziki manin du to da dodo bori manin kaka rike manin rike dodo ma bori ina yawa ma bori ibn al-qayyim rahimahullah agon bori sai ka na jannatul firdaus mana kwalaini kerebeni mana fi mana nan afuwa bilma kamuriya de yanika indol be ke yiri man hamu ko aljanna kamna kine kutumo ona kusuba se wakati ni birin ma na ngai kati kene man haram duka moyun na jama duma kan gorin sin na amfani dinke ba a yi na mana tuta ko mana idaro ita ta sayar alfabu ko ci sayar hurmatul arabi azimatul fil islam boroma ci hay kan sin ni kato boroma ne boroterega kakobonga sawaan nasila silamano aw warkanata silama ma kullu ma yola muqa anaci hay kam be kulnon ki zanta imam malik rahimahullah zanta asiya alfaji taaliyo kuna taali beeri ka mara zaalisi ngano horomaci hay kam kuniya ka kam hansina silamaga masinnaga hay kam bineba kasiman naka ninna ramane lasalu awrun ka ka menu kuziri na kunna kokanna eh, aw ngoro ko hay bagana tabaiya balha ngoro ko hay ko te ko gana yo ka lasabu si akuna ndega senno hay kam bineba kanin diya kan ngadiya sin seganda masin ni abor ka abor رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أدخل بيو سيكا ريبا يكون وركا ريبا تريم سكون بسيوني نانو شكم الأعراب نانو برمجي هيكا مبرو جورو برو تريم مبرو أنينا بعد حلقني أتمركم تيو دي إلبر تلقون يكون Dia hayka baral ga tilas noni ni ko ka mun ham gur nor be be ni nan be kan aman ha hay kan te u pay ma ci hayka mo na masuk da borong ta kay wor golu ma su ci hay kan boron nan dan hayka bu mbo te re kaka ko yi kan siri non ko yona ni ga ma so kay kam ko na rasulullah sallallahu alaihi wasallam isi hadith ko kuna man qala fi mu'minin ma laysa fihi ni kan na ci me foti as ilama ga ay kan ki du kasiaga askanahu allah rabbat al khabal hatta yakhud mimma qala in nol be ay kai ka kai kandanno makai goro nine kunzeyo ŋmene gaadi ka a kukure me diimeero di ŋmene hari a kuna man ci hay ka nkiri kanda moo kuna a kuna halan ka ko hay ka nteni mahuna a kuna ridema sooka tawa ande bi hari min kante a kiri seemete ni kannati minon norɓe ɓe mbiri se hunalika kiyama kañum heneni a gono ine ɓan a hayka juɗɗuru ɓayna haykante mati hay kamgol haydicinete awde hay hay hay ko summe konan sineyoga aw labari foka kamma bammati ñeenon gina kama aɗu kasinna dalili foka in kotoyi ka hay ka jiriya bara maɗu kadiri na kan norɓe kingi duku tirise no ka ciinona ciminono norɓe se in jaakum fasikum binabain fatabayyanu de wari ka jereni koyi bara bandi fasididana koye hay goddere ni fa ala ma faatum nadimin kaka goto foye kaamu were kadida wondi ɓeɗo hay kaamu te kine imayo banna masutaji wallahi kaabo woni ano kaaboode madinati fo masudinina ayawoga matun katine ɗi bannagana irtema irti bon kaamuyo alfaye wo woti ka howutakere angane alama yuno ngano dila bari ton ga ko mabo kadi kuga huta tere mana alama yuno ya dia la kalin tere no bai pa akani akuno andia ateya da ateya huta tere mana alama yin kanti ko ina no ni nindimu bulu la bari ka sinna ko se ngano bulu ko batu amana hinzanteni nindiŋo boro nsuma asilamo tine me kona taasire hayme royutma ekeyamane naya amana taatinte nuo boro tine te kaya kusi kayo naturo gomon mani gomo joro kayinoya niribagona ile kona isa alayhi salam atinkuja garapeyuse wati hayka nuo boro buna zaman bajilo hansire kambiyono ko sugu mbona danan bajino wala ibe ka bon ka ga ri hannani kudino nusube hay kante kita bele abana manji kam hansire mana be ba ka bon ro ru ga sabu nusube yala ba paseba mbani ko ko mana tinde iltema iltibon ka cɛ ka fili k'a yɛrɛ bara silama hinne mana hini ŋano bɔrɔma cɛ hayika n dira hayika silama tɛrɛ na iri beyiyani deetine ka ŋoo tɛ kuna sukaati bɔrɔ fɔ ka hayika ka kurukayi ni ɲinɔn bɔngɔ kari mana suɲina zankan dɔ bɛ ko ni boko tilawla istami'tumuhu wa min al-mu'minina wal mu'minat khayran ظن المؤمنين والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين وكتك بمولون جهيك ان عائشة رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أداما بعد كنا ما برفو إلى تنريد قوهم كم تنريد نام بهم نمجنا نرفو إلى القوة شيكا إلى السلام يوم ma wakatika sina ika akan kide tiboni irin ti hayka ko ko rasila ko na wi buluni irin ti hayka irin tamahin nodam jere kal khair si o oh, hay wa ma si ka ke o ni ni ka te da ka ko dia kawai kanin majgomoce sinna dari ga tudu ga haikan matu ya bara to dai ya anima ba ki ne kwaya kani borma ki haikan na ayo fahima zan kamo ne buruni na fahima dila ba ta waya ka au hai waya kani turuni su bon mokari ka fi kusin na kuna bal in ci haika morun na tinadino domin kasiman nai ko ganna إن ربي بيده إن الذين يحبون أن تسيح الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة watayo ngol ki haika mbine kanika ban macingoro ko labari ka bara labari mero tabiya daro kurpe cine muga sei asilamu yebinni asilamu henne furoni nkoye malika azaba disni sero ينبغون حدا الفاظ القوة يسير هنا من يسير بين من معايا ويقال نقول عباد سن إما لهم ويقال إلى عباد تنغيمة تنغاسي فرم نقنا مسيح كسي نسير بين من معايا تو ويقال ما يعنى سنتين إيه يعني إيه kai wallahi mane hadisi mane gona mane go da ma hakika kin zama ita ce go alfaru ko ce se irin ki hay ka in mo na go do yo ka bara chini ko nu bon mo dulun yo chine me ro yo kurte te ro do ka so yugo no asilama hennuna warka ibn al-bayt ilin sifate kati walladina hum anil lakum mu'ridun borofoli boroli curuno warikayoli jayi ka mbisa kateyi dɔnun ka ngolokun kɔɔnenɔ sinɛkɔɔnunɔ tɛnɔ kangarinɔ hayi kɔnɔ alabona toroli bannabɛrɛnɔ kasi hayi ka mbisa wakati kɔni ko bannabɛrɛya daa yake haika ngadin sibani maseni nzuri mabumun nambi da ya turudi banna da ya ko disa an ji kan bisa da akani se nga kan ne su ji ka wa san ka duro ya silama ne duro ya man fa wa ila sanu lahu wa aqrabu anhu den ji haika macin gon ina da ke ya turu su han ma ko sai da leyya moromma goromo kako kumti zamane alfafoga aw kum hansine gorono kano kuru hunayo bamo kota ka bara magoro ko kumti to izaga natine foyka isinna dalili wallahi afugori irike ma irika zama ya tada kuna da ya zama ya tada na ni nti hay kan no n bara hammazan lammazan konon ɗum kuguno ɗoyno warkayo ɗin nabor honne moga kone ɗimeno basi nane hadisaya o oh, mani ɗute kasan nan daga basi nadani hammazmo an tawi an busin ɓoro an motiba an kanjo gonu aw an senidaga koye masukama kaberaga amo kamɓe ngun kuɓo motiba kiba akulo de bɔrɔbɔ na bɔrɔbɔ dana tɛtɛ yo n tɛ keli n mɔra ni na bɔrɔbɔ mɛ tɛ keli mɛ ta i ka n ta to ju o la kɔnɔ ere gbana ka di ɛfɔ ni dante kɛlɛri a gbɔdɔ b'o ti ka bɔrɔbɔ ni hali sini mɛlɛ bɔrɔ tɛrɛ mɛlɛ i ka a ŋɔ guusu bɛ yen nɔ jahali nama mɛ de ya fa iya ka an ta fa ala safiri ha. mtu kula ni nani ili ya ilmuoru na chine jamaa yatakayokimu anfuka kazi jahannama kwa alfaadhu kuji hankahiran ji hay kan sinni kan sina silaga hay kota asi aga na wuno na tege hay kana jino aw hay kana teno madika hay kan jini wallahi ya bugun kereta kereta alat yano ŋmene ka ndiyaabo han tunyuse ikooti nfina kinowo nti maana tiyaanaya nti maana tiyaanaya kila dikere boro hayika amaara nkursu dinŋaawona boro ka tuu dinŋaarano hankanti wasa mosomoso to yarammadinka kan suba dinŋaarani yantaarine bodi seeso alfaabo kootin seeka irin beyka hayilaalo ka a mutu ko a sarautar se na eh, mani an a mani an na gundu a abayu mana kwarma ki haika ingun hansi ne ta ke haika si nduka di dina ka ina rube kai bai a ka kai kan na haikan diya haikan ma haikan cikin kai domin a kai kere wani kogin talma halin ma ka kai bara ngan duniya wani a ganna in my kene ka dara ji ci ko ka ih ila lo itidari pe andika wallahi ma ka ce ka itidari ya ga halaka itidari pe ku pe ne ma di ka hen kuno di ka di ko ta pa ta ite ma na ni ka kuba za halaka ka ga jina ilu bali akai do ya ko ma ko ma ka ka ya bona minha